هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله وبعد أدوكو يفون الله وبعلا أترى إكياتك يفون نبي محمد أتوان علي أتوان صحابة أتبو àwọn tí wọ́n ń sapá sàfẹ̀ lójú ọ̀nà eléyìí náà ni tẹ̀síwájú pẹ̀lú tafsiru wa tí a ń bá bọ̀ súrọ̀ tí a ń ṣe àlàyé rẹ̀ òun náà ni suratul ankabut aya tí a dé dúró ní aya ẹlẹ́ẹ̀kẹsàn ibẹ̀ náà dẹ̀ ni a ti mọ́ gbé lé aya kẹjọ ládé dúró a mọ́ gbé láti ìkẹsàn lé ní nínú tafsir ọ̀nà ni tí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa nínú àwọn aya ìbẹ̀rẹ̀ wípé àwọn òun mọ̀ dán wa wò pé ká má rò pé àpẹra wa ní mùmínì lásán táà ma jẹ́ mùmínì lẹ́nu tó ṣe pé ìjẹ́ mùmínì wa yẹn kò ní rìnlẹ̀ sí ọkàn wa ọlọ́wọ́ ni wọ́n mọ̀ gbìdán wa wò láti lè mọ ẹni tó jẹ́ mùmínì òdodo nínú wa àtẹni tó ń parọ́ tó rúkú ń tan lọ́n ṣùgbọ́n ń tan rẹ̀ lẹ́yìn náà lè tí a kà fúnra wa lánàá ọ̀nà ni àyà ẹlẹ́ẹ̀kẹjọ àti ẹlẹ́ẹ̀kẹsàn tí Allah subhanahu wa sí àwọn òbí wa nínú èyí tí ó jẹ́ ojúṣe ta gbọ́dọ̀ pé ní ìwọ̀ sí wọn bákan náà nìyí èyí tó jẹ́ nǹkan tí ò kí ń ṣe ìwọ̀ sí wọn tó pé ó jẹ́ ìwọ̀ tọ́lọ́run táà ní máa fún òbí àyàfi ọlọ́run ọba yẹn náà ni ìpín ìwọ̀ òbí yóò máa dá lórí dáadáa sí wọn lópin ìgbà tí ó bá ti takùtọ̀ ọba ṣùgbọ́n tí ó bá sí ń takútọ́ lọ́run wọ́n ń pè wá sí nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́run ìṣẹ́ ẹbọ sọ́lọ́run ìwò ogún pẹ̀lọ́lọ́run nǹkan mí pẹ̀lọ́lọ́run pé irú ilé a ṣe kí ni a kọ́yìn sí wọn bí a má ṣe kí ni a tẹ̀kùmọ́ dáadáa yẹn lẹ́yìn náà ni Allah subhanahu wa ta'ala والذين آمنوا وعملوا الصالحات bẹ̀rẹ̀ àwọn tí wọ́n gba ọlọ́wọ́n bá gbọ́ yẹn náà ni àwọn nǹkan tí ọlọ́wọ́n bá paláṣẹ wọ́n ń ṣe ìpìkà ṣe èyí tó dẹ̀ níka jìnà sí wọ́n jìnà sí wọ́n wá ń gba ọlọ́wọ́n bá gbọ́ ń gbà náà gbọ́ àti gbogbo àwọn nǹkan tí ọlọ́wọ́n bá ṣe lọ́rọ̀ àyàn ìpé kí a nígbàgbọ́ pẹ̀lú wọn igbá àwọn ẹni yìí wọ́n á mílù sọ̀lẹ̀hát wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ dáadáa àwọn asọ̀lẹ̀hát aka oríṣiríṣi fún wa nínú àwọn nǹkan tí a ń pè ní iṣẹ́ dáadáa èyí tó bí ń tóbi jùlọ nínú iṣẹ́ dáadáa òun náà ni nǹkan tí ọlọ́mọ bá ṣe ní ọ̀ràn àyàn lé lórí àwọn nǹkan yìí àwọn iṣẹ́ yìí òun náà la fi ń súnmọ́ ọlọ́mọ ọba àwọn iṣẹ́ òun la fi ń rí ìyọnu ọlọ́wọ́ ọba àwọn iṣẹ́ iná ni yóò mú àwọ àlùjánnà àwa ni àwọn nǹkan tá wá ń ṣe yìí àwọn náà ni àmàlù salihat gbogbo ẹ̀ pátá ní ti èyí tí ó kan pá ni àbí èyí tí ó kan pá tí iṣẹ́ ọ̀ràn ìyànlé wa lórí pé gbogbo ẹ̀ pátá ó wà nínú nǹkan tí ọlọ́run ọba ó lẹ̀ mọ́

olóhun lọ sí bí ọ̀nà 70 something branches iná gbàwá mi ní wàsí 2 na bí 60 something so èyàn tó yá náà bí iṣẹ́ láyé bẹ́ o ní wípé ìgbàgbọ́ wa oríṣiríṣi ọ̀nà o ní yóò ti máa jáde nínú iṣẹ́ wa ó bẹ̀rẹ̀ láti ọkàn wa lọ sí gbólóhùn wa táàfẹ́nu sọ àti àwọn ìtàǹfẹ́ oríkèríkè ara wa sọ Ànábì wa ní àláha kọlu láìláha ìlàlá èyí tó ń ga jùlọ nínú ìgbàgbọ́ oní ìmọ̀ sọ wípé kò sí ọba kan tí ìjọsìn tọ́ sí àyàfi Allah wà náà ìmátọ́tul adha àǹtọ̀rí wípé èyí tó ń kéré jùlọ nínú ìgbàgbọ́ oní kí a rí nǹkan tí yóò mú súta báwọn èèyàn kí a wá yọ ọkọ̀ lójú ọ̀nà wọ́n ni alhaya shu'batun min al-iman wọ́n ni ìtìjú tẹ wá rí yẹn ẹ̀tútún kan branch kan ni nínú branches of iman ìgbàbá náà ní ṣàlàyé fún wa òun náà ni ibi tí ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀ ìpé lára àmàlù sọ̀lẹ̀hàt iṣẹ́ dáadáa tí a bá ń ṣe ó ń tọ́ka sí ìgbàgbọ́ wa ni ẹn tó rí nǹkan ó rìn lọ lójú ọ̀nà nǹkan wá gún lẹ́sẹ̀ wá ní àà ah! ìpé ẹnìkan lẹ̀ máa jù kí nílẹ̀ o pé máa fílẹ̀ pé kò ní jẹ́ mi nìkan yóò gún ẹlòmí náà so irú ẹlẹ́ o ń fi hàn pé ẹni yóò gbọ́lọ́wọ́ ọba gbọ́ nìyẹn o ń fi hàn pé ẹni yóò níṣẹ́ olóore lọ́wọ́ iṣẹ́ dáadáa torí pé nǹkan yẹn kódà kó mọ́ ti gúnyàn kí ẹ kàn rí lójú ọ̀nà nípa ah, kíní ó lè mú sùtá bá àwọn èèyàn kó dẹ̀ yọ kó níbẹ̀ lára àmì pé èèyàn nígbàgbọ́ ni ẹ eléyìí náà wà lára àmàlù sọ̀lẹ́ iṣẹ́ dáadáa tí ó mọ̀ ìgbàlára lọ́dọ̀ ọlọ́run ẹni tó wá gún lẹ́sẹ̀ tí ó tún wá pé ó gún lẹ́sẹ̀ pé yóò tún gún èèyàn 100 bó wá mú nǹkan rí ó dẹ̀ kó lójú ọ̀nà pé irú tó fi ṣe mí mi níjé kó ṣe ẹlòmíì hátà ṣáukata ìṣàkò àẹgúndógún lẹ́sẹ̀ tó tún á dùn tó kọ́nfín pé àyè ah, kí ní mọ́ dùn mí gan ipé káfàrà láò bí há mi ń kàtàyà pọ́lọ́wọ́ bó fi ṣe ìpèsẹ̀rẹ́ fún ni àmáwọ̀ tí nǹkan gún lẹ́sẹ̀ tó nígbà púpẹ́ lọ́lọ́mọ ọba irú pẹ̀ṣẹ̀rẹ́ yóò ní wá bá ẹnìyẹn tó ah, ni so lára àmánù sọ̀lẹ̀há tó lànàbí sọ pé tí yàn bá rí ẹni tó fẹ́ gbé nǹkan rù yàn ràn lọ́wọ́ láti gbé ẹni yẹn láti gbé nǹkan yẹn rù ni àbí láti gbóhun gangan sórí nǹkan ọgùn ó fẹ́ gun mọ́tò ni ó fẹ́ gun ẹṣin ni ó fẹ́ gun ọ̀kadà ni wọ́n ẹjẹ́ fọwọ́ sí yìí kí n fi ní igun dáadáa so yàn ràn lọ́wọ́ lára àmánù sọ̀lẹ̀há ni lára ìgbàgbọ́ náà rẹ̀ ni tí ó mọ̀ gba ládá rẹ̀ bákanáà yìí kọlù màárù ìmọ̀ sọ gbólóhùn dáadáa jáde lẹ́nu lára àmàlù salihat ni so ìgbólóhùn dáadáa tí ó mọ̀ jáde lẹ́nu wa gbọ́dọ̀ mọ́ nínú Ramadan nìkan káàní àwẹ̀ tí mo ń gbà ní o mo mọ̀ nǹkan tí máa fi sọ ní gbólóhùn tó yẹ pé ìwọ náà máa mọ̀ pé mo mọ̀rọ̀ sọ ìwọ tó mọ̀ pé o kan lẹ́nu tẹ́gbẹ́ bá sọ fún wọn làké jẹ ó lè bínú lárí mọ́gìrì tó wá kóra ẹni jánu tó sọ ó wá torí nǹkankan máa sọ ilé nítorí tọ́lọ́wọ́ ọba náà ni pé irú ilé àmàlù sọ̀rìhàd ni yóò gbà ládá lórí rẹ̀ lára àmàlù sọ̀rìhàd òun náà ni kí ìyàn ṣe sọ́dápọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní ilé yóò dóòlà àyàn níbi iná bákanáà ní ẹ̀tọ́ bá ní jù bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ wípá wọ́n wá nìra ní ogun yàn fílẹ̀ tẹ́tẹ́ nìra ní mọ́jẹ̀ fi 1000 lẹ̀ ní ibi àbí àlàwẹ́ àbídùn òlànà bí dárúkọ mọ́jẹ̀ ń gbé apẹ̀rẹ̀ lè ma ṣe ilé yóò ma ṣe ni al-amru bil ma'ruf wa nahyu 'anil munkar kí a rí dáadáa kí a pa àwọn èèyàn láṣẹ dáadáa kó dẹ̀kọ̀ wà ìbàjẹ́ fún àwọn èèyàn lára àmàlù salihat ni ẹ̀wà rí gbogbo eléyìí máa sọ gbólóhùn àwọn afghan subhanallah alhamdulillah wa la ilaha ànábì wa ní ẹ̀wà dí gbogbo àwọn iṣẹ́ ìṣe lọ yẹn ta kàkalẹ̀ yìí pé kankan wà tó ṣe pé tó yàn bá ṣe ni ó ma kó gbogbo àwọn ládá ìsinú inú ẹ̀ òun náà ni kí yàn náfílà méjì ọ̀rọ̀ kàtà ń yẹ kàrùn-ún fi di ìgbà tí oòrùn ma yẹn náà ni tó máa di pé àsìkò zúrù fẹ́ súnmọ́ pé so náfílà sí yẹn níbẹ̀ yẹn yẹn náfílà méjì péré yẹn ní àsìkò duha abẹ́yẹn tó ní kápá tó yàn ju méjì lọ ó ní ilé ó kọ́bà ipe èyàn ṣe subhanallah alhamdulillah aláìrànlọ́ ọlápá èyàn pé alhamdulillah èyàn pààyàn láṣẹ dáadáa èyàn kọ́ ìwà ìbàjẹ́ fáwọn èèyàn àti gbogbo àwọn nǹkan mí nínú àwọn iṣẹ́ ó kọ́bà gbogbo ilé so lára àmàlù sọ̀lẹ̀hát ni ní lára àmàlù sọ̀lẹ̀hát o ní àwọn iṣẹ́ ọ̀ranyàn ni o ní jẹ́ kí iṣẹ́ tí a ń ṣe kó mọ níyẹn anábì ni wà máa yẹ̀zálò ábódí pé ọlọ́run ọba àlékẹ́ ọlá ń sọ ẹrù mi ò ní yẹ kò ní gbò ní ẹni tí yóò máa súnmọ́ mi lẹ́yìn tó ti ń súnmọ́ mi pẹ̀lú àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ranyàn tí mo làbọ̀ ọlọ́run pé nǹkan yóò àwẹ̀ gbígbà ọ̀ranyàn ni ìṣe ájì ọ̀ranyàn ni ìyọzàká ọ̀ranyàn ni bákaná ìkírun ọ̀ranyàn ni gbogbo àwọn ọ̀ranyàn yìí ó ní inú náà wá ní ẹrú mi ò ní gbò ní tí ó ma ń súnmọ́ mi pẹ̀lú nawafil hata ahibba títí tí ma fi fẹ́ràn rẹ̀ pé nǹkan tí jẹ́ kọ́lọ́wọ́ bá fẹ́ràn lára rẹ̀ o ní kí yàn tún ní àwọn pẹ́pẹ́ fúrú yẹ́nà ni àwọn iṣẹ́ èmì tíra ọlọ́wọ́n bá gbọ́ ọjọ́ gbìndì alkiyamọ́ gbakárara gbọ́ wàhálìlú salihat kò wá mọ́ sọ lẹ́nu ẹgbẹ́ ìgbàgbọ́ nìkan ni o àtakọ̀ àhúnà ipé ìgbáyà àwọn tẹ́wà la ìgbáyà àwọn báyìí ẹ̀rí ìgbàgbọ́ yẹn tó dúró bẹ́ kò yé kí ti ẹ mọ́ ìpé a máa mú wọ àlìjánà yóò máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ olóore àwọn tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa yẹn ni pé àlìjánà yẹn ó ní oríṣiríṣi àyè darajat ni ó ní àwọn levels àwọn tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa àwọn sọ̀rìn àwọn ní àyè tí wọ́n àwọn ṣùwádà àwọn ní àyè tí wọ́n àwọn ànábì ọlọ́wọ́n bá àwọn ní àyè tí wọ́n dẹni àwọn tó ṣe pé iṣẹ́ tí wọ́n wá kéré sí àwọn ẹni yìí àwọn náà ní àyè tí wọ́n nínú àlùjẹ́nà ṣùgbọ́n ọlọ́run yẹn tó bá gba ọlọ́run ọba gbọ́ tó dẹ̀ tún ṣiṣẹ́ dáadáa àámù wọ àlùjẹ́nà ìyẹn gbá àwọn iṣẹ́ yóò ṣokùnfà ìwọ àlùjẹ́nà rẹ̀ kò wá ní wà ní àlùjẹ́nà àti àwọn tí ó ń ṣe dáadáa ó ní ulaika ma'a alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa páwọn ẹni wọ́n mọ̀ bẹ pẹ̀lú wọ́n mọ̀ bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba wọ́n mọ̀ bẹ pẹ̀lú àwọn ẹni dáadáa ọlọ́run bá wá ní wàhásùnà tó láìka rọ̀fíkọ̀ gba èwo ló fi ń dá nínú ẹni tí a ń bá mú tí a ń bá tí a mú lẹ́yìn amúlẹ́gbẹ̀ẹ́ amúlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí ẹni tó ń múlẹ́gbẹ̀ẹ́ èèyàn àbí àwọn ẹni tó ṣe pé ìyàn jọ ń wà pọ̀ nínú àlìjẹ́nà èwo ń dá tó rú àwọn ẹni yìí so inú ẹ̀ ni ọlọ́run bá máa tó ẹni tó bá ń ṣiṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa kò mọ́

ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí ò kí ń ṣe iṣẹ́ dáadáa wípé ẹni tó bá ṣe iṣẹ́ kan nísìn kò wá torí tọ́lọ́run ọba ṣe iṣẹ́ yẹn ó dẹ̀ pé iṣẹ́ dáadáa ló ń ṣe kò ní gbaládá nídìí ẹ̀ so ta bá ní iṣẹ́ dáadáa ó náà nìkan tí a ń ṣe nítorí tọ́lọ́run ọba àmì àwọn wàjìbáàt ìyẹn ni àwọn nǹkan torí pé tá a bá ṣe ń torí nǹkan míì ìrìyá òníyàn ìyàn ṣẹbọ sọ́nà òníyàn ẹ̀nà wá ní àwọn mustahabat àwọn nǹkan tí ó dá láti ṣe inú ẹ̀nà ní iṣẹ́ ìní àwọn náfílà náfílà ìmọ̀ gba àwẹ̀ wò Thursday àbí ọjọ́ tí ó bá ń di wípé oṣù ó ti fẹ́ dá oṣù ojú ọ̀run ó ti fẹ́ dá sí méjì ẹ̀nà ni on the oṣù ọjọ́ kẹtàlá ìkẹrin láti kẹẹ̀dógún 13th 14th and 15th ní oṣù ojú ọ̀run tí ẹ̀ mọ́ ìgbàwẹ́ ń bẹ̀ then yàtọ̀ sí yẹn àwọn náwà fíìn ó wà níbi ìrún náà tí yàn kí kí fílà lọ́pọ̀lọpọ̀ lẹ́nà lára àwọn iṣẹ́ dáadáa ni ẹ mustahabatu ni wípé kìí ṣe ọ̀ranyàn ní ìpìnlẹ̀ bákanáà inú zaka tí o bá lówó tó dé tó tó dèdè ìnìṣọ́b tí o mọ̀ fi yọ zaka ìyá ní agbára láti máa ṣe sọ́dákọ̀ lára àwọn iṣẹ́ ìnìyàn tó ṣe pé yóò mọ̀ gbalada àwọn mustahabat tó gba àwọn ilé ìyàn pọ́dọ̀ wà máa fi àníyàn pé ìyàn torí tọ́lọ́mọ ọba ṣe àwọn iṣẹ́ tó lẹ́ni ó fi gba ládá lẹ́nà àwọn nǹkan míì wá wà nínú àwọn nǹkan tó ṣe pé ìpínlẹ̀ wọn jàwázù ni láti lo àwọn nǹkan yìí yẹn ní ọ̀rọ̀ jíjẹ ni mímu ni àti ìwọṣọ ni gbogbo ilé nínú nǹkan tó ṣe pé ọlọ́mọ ọba ó gbà wá láàyè láti máa ṣe tó bá wù ń bẹ̀rẹ̀ lópin ìgbà tí a bá ti máa máa ṣọ́ àlà ọlọ́run ọba níbẹ̀ jíjẹ ìmú kì í ṣe ìbádà ṣùgbọ́n a lè tara rẹ̀ ká tún gbaládá ìyẹn pé èèyàn jẹun nísìn ní ẹni oúnjẹ tí mo ń jẹ yí o mo ni láti lè gbà àwẹ̀ yóò gbaládá rẹ̀ àbẹ́ oúnjẹ tí mo ń jẹ yí o àbẹ́ ní kọ́ ní ohun tí mo tètè sùn mú fẹ́ kí n lè bá tètè jí ní ìdájí kùtùkùtù kí n ráyè yànnà fílà yóò gbàládá so torí ẹ̀ òun nìkan náà sàábà ọ̀dẹ́lá ànù ó ń sọ pé àtẹ́sìbù náà wọ́n tí ká má àtẹ́sìbù kọ́wù mọ̀tí ipé mò ń orú kan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba oorun ìyẹn ni pé àìsí lójú oorun mi mọ̀hámọ́ pípa lára lọ́dọ̀ ọlọ́run tó lẹ́yìn ni pé àwọn nǹkan tó jẹ́ pé mù bá wù lásán ni nǹkan tó tọ́ pẹ́pẹ́ ìjẹun tó bá wù á kó jẹ bó ṣe wù ẹ́ ìmú tó bá rọ̀ kó jẹ bó ṣe wù ẹ́ kí wọ́n fi àníyàn tọ́lọ́run bá sílẹ̀ yóò gbà láadáa so ibi tá ń lọ ni wípé ìyàn lè máa ṣiṣẹ́ gbà míì nì tó jẹ́ pé kò ní ní láadáa kankan lọ́dọ̀ Allah Ta'ala sọ̀nà tí yẹn ó fi ní ládá lọ́dọ̀ ọlọ́run o náà ní kí yẹn mọ̀ dàníyàn ọlọ́run ọba pé nǹkan tí yẹn ń ṣe yẹn tó tọ́ ọlọ́run ọba ṣe pàápàá jùlọ nínú àwọn nǹkan tí ìpìnlẹ̀ rẹ̀ ò bá kí ń ṣe ìbáadà pé ilé ni ó jẹ́ kí ọlọ́run gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ tí àbá ń pe àpòmọ́ra wípé àmùmìní ni wá àmùmìní ni wá ààrẹ àwọn míì náà táwọn ó sáré darapọ̀ mọ́ wa nígbà tá a bá wà ní àsìkò Ramadan tẹ́gbẹ́ bá ṣe ń gbàwẹ̀ láwọn ọmọ bá náà gbà wọ́n wá ní à pé mú náà tí bá fitted dáadáa yẹnu pé tó máa ń gbàwẹ̀ wọn ò ní ṣe kí ni òun máa tún dínkù ní weight òun máa wà moderate ilé àníyàn tó fi ń gbáwẹ̀ ti ẹ̀mí ẹ kódà kó jẹ́ pé ó gba ọlọ́run ọba àbí kò gbọ́ kó wá jẹ́ pé kéfèrí ni ilé ìtẹ̀sọ́ tó wá fi ń burú jà pé ó kàn pè ní mánú ni tó lára ìpínlẹ̀ tí ọlọ́run ọba ó fi máa gba iṣẹ́ èèyàn tí yàn ń ṣe òun kí yàn jẹ́ mùsùlùmí tó bá ń ṣe iṣẹ́ tọ́lọ́wọ́ ọba láàbọ̀ wá lọ́rùn tó jẹ́ ọ̀ràn àyàn tí ó dẹ̀ gbọ́ ọlọ́wọ́ ọba yẹn gbọ́ tí ó gbà wípé ọ̀kan lọ́n tó gbà ní mẹ́ta lọ́kan àbí méjì lọ́kan àbí ju ẹyọ̀kan lọ ní ó gbà wípé ẹnìkan bí amóǹgá ti ẹ̀bí mọ kó wá ní àsìkò Ramadan pé òun láti bí ṣe ń ṣe pé màá bá ń ṣínú a máa jọ gbàwẹ̀ yẹn a máa wájọ ṣínú kò ní gbaládá kan ju wípé ó kàn jẹun lásán lọ àbí nígbàtọ́ ó ṣínú àbópé bí mánú nígbàtí àwà náà ń gbáwẹ̀ sọ́lọ́wọ́n wá ń sọ fún wa pé ó ń bẹ́nú àwọn èèyàn mọ́yà kúrò amanna billah tí ó máa ń sọ pé agbọ́lọ́wọ́n bá lójú ọ̀nà ọlọ́mọba tán láwọn gbàgbọ́ yẹn jáàlá fitnatan nas wọ́n wá sọ ìnira àjánwò fìtínà tí wọ́n rí lọ́dọ̀ àwọn èèyàn kàdábìlá wọ́n mọ̀ fi wé ìyà ọlọ́run ọba ẹ̀rí wípé nǹkan tọ́lọ́run bá ń sọ ní ìbẹ̀rẹ̀ wípé sáwọn èèyàn rò wípé ayẹ̀kúrò àmánná wahum ọlọ́run wà lápọ̀ ìfàtánà lẹ́dínà mi kọ̀bẹ̀lẹ́hìn àti ṣe agbìtìgbìdánwò àwọn tó síwájú wọn atẹ́sì wọn wẹ̀lé olóǹgbọ́nà ọba gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lájíká wọn náà go through ìnira masátì olùbásáwò àtọ̀rọ̀ ìnira tẹ̀mí ní ìtara ní gbogbo ẹ̀ làwọn náà kojú wì àni lẹ́yìn náà lọ́lọ́run ṣe wọn pa àwọn ilé wọn gbọ́ tó ní Allah subhanahu wa ta'ala ń sọ pé ó ń bẹ náà àwọn èèyàn tó ṣe pé wọ́n mọ́ láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ irú àwọn ẹni báyìí àwọn náà ni àwọn mùnáfìkì àwọn mùnáfìkì yẹni ni fák o ní kí wọ́n pe àpòmọ́ra àgbàgbọ́ ṣùgbọ́n ní ìsàlẹ̀ ọkàn rẹ̀ nǹkan tó yàtọ̀ sí gbàgbọ́ ló ń bẹ níbẹ̀ ṣe irú ìgbà mùnáfìkì nìyẹn àbí ẹni tó pe àpòmọ́ra àgbàgbọ́ pólòkùn gbọ́lọ́wọ́n bá gbọ́ ṣùgbọ́n ìwà rẹ̀ ó yàtọ̀ ó ń tako ìgbàgbọ́ yẹn ìrẹ́lẹ́ ya ní mùnáfíkì náà ni ìrẹ́ tó lóun gbọ́lọ́un bá gbọ́n sí ó máa ń parọ́ ẹ tó lóun gbọ́lọ́un gbọ́ ó ń jalè ẹ tó lóun gbọ́lọ́un gbọ́ nifak yẹn ni ìwà mùnáfíkì ọ̀nà méjì ló pín sí a ní nifakul amali a dẹ̀ ní nifakul intikadi ìyẹn ni wá nifasi wá munafiki tó ṣe pé ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí yàn ń ṣe irú ilé ẹni tó bá kó sínú ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n kò tí kúrò nínú ni irú ẹni sallallahu ó ní ayatul munafik talat ìpé lára àmì munafiki mẹ́ta ni ìdá hadatha kadhiba tó bá sọ̀rọ̀ yóò parọ́ wà ìdá wa'ada akhlafa tó bá ṣàdéhùn yóò ṣe kíni kò ní mú àdéhùn yẹn ṣe wà ìdá túmínà khana tábá fi kàn tí í sí lọ́dọ̀ pé alágbájá máa bá ṣàmójútó nǹkan yìí yóò jàǹbá nǹkan yẹn mélòó mélòó ni tí ó pè ẹ̀yìn mùsùlùmí tán máa dáwó àjọsí lọ́wọ́ yóò wá gbówó yẹn sá lọ yóò ní gẹ̀nímọ̀ ní owó àwọn kèfèrí ló ń gbé sá lọ so ilé o lè ní irú ẹni iṣẹ́ mùsùlùmí òdodo so ilé wọ́n ti fi nǹkan ti sí lọ́dọ̀ nìyẹn ó kánà wa mẹ́rin rẹ́dì sọ wípé mẹ́rin ni pé wọ̀nyídà kásọ́má fájárọ̀ tó bá yóò tayọ àlà níbẹ̀ o ni yóò bú pọnripọn gbá àwọn èèyàn yóò ṣe kí ni yóò wùwà ìwà tí ìwà ẹ̀hànà ẹ̀lẹ́ wọn ni lára àmì mùnáfíkì nìyẹn so ẹ tó jẹ́ mùsùlùmí kí òkú ní máa parọ́ ẹ tó jẹ́ mùmìní tó bá ṣàdé yóò máa mú iṣẹ́ ẹ tó jẹ́ mùmìní tó bá fi nǹkan ti sí lọ́dọ̀ kò ní jàǹbá nǹkan yẹn ilé láàánì mùmí nílẹ̀ ní í ṣe so ẹni tó bá wá ń ṣe gbogbo àwọn nǹkan yìí á ní mùnáfìkì ni ṣùgbọ́n ní fáàkù títí ẹ̀ kò tí ì sọ ọ́ di kèfèrí ẹni pé mùsùlùmí náà ní o ṣùgbọ́n mùsùlùmí ti ẹ̀ lẹ́ṣẹ̀ ni eléyìí là ń pè ní nífàkù làámálì èyí tó wá ń tí nífàkù ẹlẹ́ẹ̀kejì tó wá látọkàn tó ń takò ìgbàgbọ́ irú ilé ó ẹniyàn kó nínú Islam ẹni tó bá ní òun gba Ọlọ́run bá gbọ́ ní ẹnu tó bá wá rí nǹkan tó ní ṣe pẹ̀lú ìtakùtọ́lọ́run àbí ìṣẹ́bọsọ́lọ́run irú ẹni wá ń ṣe nǹkan yìí àálẹ́yìn mùnáfìkì ni àmọ́ nífàákù ti tiẹ̀ ó ti sọ di kìfèrí pọ́nbélé ó ti yọ́kùnú Islam torí ẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní àwọn innal munafiqina fi darkil asfar iná náà àwọn munafiki wọ́n ma wà ní pẹ̀tẹ́lẹ̀ pátápátá nínú náà so munafiki tẹ́lẹ̀ kìí ṣe ẹni tó ń parọ́ àbí ẹni tí wọ́n fi nǹkan sí lọ́dọ̀ tó jàǹbá rẹ̀ àbí ẹni tó ṣe pé ó ṣàdéhùn tí ó mádéhùn yẹn ṣe ṣùgbọ́n ní fáàfi tẹ́lẹ̀ òun ẹni tó jẹ́ pé ọkàn ni ó lóun gbọ́lọ́wọ́n bá gbọ́ ṣùgbọ́n lọ́kàn rẹ̀ ó gbà pé ọlọ́run ju ẹyọ kan lọ lọ́kàn rẹ̀ ó gbà pé ẹnìkan wà tó tún ní agbára jọ ọlọ́run lọ tó irú ẹni yìí mùnáfíkì ni torí ẹ̀nà náà ni ó ń bẹ́nu àwọn èèyàn tó ń sọ pé mọ́ yẹ kúlò àmánàbì là tó lóun gbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú gbólóhùn ẹnu torí a ní al-iman ìyẹn ní ìgbàgbọ́ oní tí ó mọ̀ fẹnu sọ ìyẹn ó mọ̀ hùwà sí pẹ̀lú oríkèríkè ara ìyẹn ó ṣiṣẹ́ tọ̀ dẹni ó tún ní àjẹ́ ọkàn yẹn tó yẹ kòrò lọ́kàn àyàn eléla ń pè ní al-iman ẹni tó bá lóhun gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́nu tó bá wá rí ìnira látọ̀dọ̀ ọlọ́run ọba àbí ó tẹ̀ rí ìnira látọ̀dọ̀ èèyàn ni kó a mọ́ sọ lọ́kàn pé ah, ọlọ́run dẹ̀ olówà ọlọ́run wọ́n ní olówà tí wọ́n lọ́wọ́ máa ń jẹ́ ọlọ́run sí ẹ kí irú ìnira yìí máa kàn mí kó a máa fẹnu ẹ̀sùn sọkúsọ irú ẹni tó bá pé nǹkan tó ń sọ yẹn nǹkan tó ní nígbàgbọ́ náà nìyẹn kìí ṣe musulmi mọ́ so ìyàn gbọ́dọ̀ gba ọlọ́run bá gbọ́ tọkàntọkàn tẹnutẹnu torí ara wa torí kí ara wa gbogbo ìlàkọ́dọ̀ fi torí ẹ̀ ọlọ́run ní fàídà fìlà tó bá rí ìnira lójú ọ̀nà tọ́lọ́run bóyá ló ń ó wá rí táwọn èèyàn wá bẹ́ẹ̀ sí mímọ́ ní ah, àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ o a mọ̀ ọ̀nà wọ́n ní o sórí ilé jáàlá fitnatan náà sí kàádáàdìlá ó wá sọ ìnira tó ń rí lọ́dọ̀ àwọn èèyàn yìí ó fi ń wé ìnira sí ìjìyà ọlọ́run ọba ẹni pé ìyàn gbọ́rọ̀ rí kan tí ó wá kí ìyàn kó mọ̀ tí ó jẹ́ kí ìyàn ìrìtájà kó nínú Islam tó jẹ́ kí ìyàn yíṣẹ́ padà gbá ní ah, Islam mọ́ ó wá tó gẹ́ sọ́yìn a ah, mi bu mi ṣe gbá ò wá kankan ṣe wà ní àwúrà pé ìmìnà màmá wá yáyásẹ̀ báyìí so yáyásẹ̀ tó wá ń wá kiri yẹn yóò wá jẹ́ kó yíṣẹ́ padà kó nínú Islam àbútẹ̀ rí nira kan ní ìmọ̀ kó jẹ́ ìnira látọ̀dọ̀ èèyàn tó ní ṣe pẹ̀lú físíkù ìnira onípé bóyá ká máa nàyàn kama máa kama ká máa dàmúyàn máa yẹn ni físíkù nìyẹn àbí kó jẹ́ metafísíkù ìnira metaphysical trial àbí ìnira affliction ó ní ẹni ṣe pé ìyàn mọ̀ ẹ̀bá ẹni yí o onísùta ni kó wá mọ̀ ọmọ kó wá lè ń fẹ́ mọ̀ sàfihàn a ni metaphysical ìnira ni wẹ́n tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àṣàsí ò ní ìràn tó dúró ti ọlọ́run ọba kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe máa mọ́ sàásí tó ọlọ́bọ̀ ó mọ̀ dáàbò bó ni ṣùgbọ́n kó wá máa rí àwọn ìnira yìí náà kó wá wò pé àkúrà pé èmi máa wá nǹkan mí sọ̀rọ̀ ara mi o so irú ilé ìkómọ̀ nìyẹn ìṣe ìrìtájù nìyẹn kí wọ́n fi ẹ̀sìn ọlọ́run ọba so oríṣiríṣi ẹgbà wá o ní àwọn àfá onítẹ̀síru fi mú wá nínú ọ̀rọ̀ yìí àwọn míì ní irú ìnira o ní àwọn tí wọ́n gba ìsìláàmù ní mọ́ká nígbà tí wọ́n gba ìsìláàmù tó wá di ń pé wọ́n bẹ̀rẹ̀ sí rí mọ́ rí fìtínà nípa àwọn kan nú wọn bàtán bẹ̀rẹ̀ sí mọ́ rí fìtínà lọ́dọ̀ àwọn lárúbáwó oko tí wọ́n rí fìtínà lọ́dọ̀ àwọn kèfèrí mọ́ká wọ́n bá ṣe kí ni wọ́n bá kọ ìsìláàmù wọ́n fi ẹ̀sìn lẹ́lẹ́ kan náà ọdẹ̀ tún padà sí inú kúfúrú wọn wọ́n ní àwọn ilé ìní àyà náà ń tọ́ka sí àwọn ah, iná ìgbàwámi náà àwọn mùnáfíkì lóyìn ó ń tọ́ka sí àwọn náà láwọn gbọ́lọ́wọ́n bá gbọ́ ṣùgbọ́n ìgbọ́lọ́wọ́n bá gbọ́ wọn ẹ tó bá ló ń gbọ́lọ́wọ́ agbọ́pẹ́ kí ni a mọ̀ kàn Allah subhanahu wa ta'ala ọdún ẹgẹ́ bí anábì sallallahu alaihi wasallam ti sọ ó ní ẹni tó àwọn nasi bala al-anbiya àwọn tí fi àdánwò wọn látọ̀dọ̀ ọlọ́run ọba yóò mọ̀ pọ̀ jù àwọn náà ni àwọn anábì ọlọ́run thumma salihin lẹ́yìn àwọn ẹni rẹ̀ thumma fal'amthal fal'amthal lẹ́yìn àwọn tó fara pẹ́ àwọn ẹni ẹni pé àwọn tí nira ó máa mú wá àwọn tí ìgbìdánwò ọlọ́run bó máa lọ bá jùlọ àwọn tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ ni sọ́ra àdánwò tọ́nà bá bá fi kan oníkálùkù ìmọ̀ kó wá látọ̀dọ̀ ó lè wá látọ̀dọ̀ ọmọ èèyàn àbíyàwó èèyàn

ẹni tó bá kọ ẹ̀sìn islam tó wá lóhùn ṣe islam mọ́ bóyá ó kàn dédé orí ó ṣe orírò ló ṣe islam mọ́ ni àbótẹ̀ ẹ̀rí nira kan lóhùn ṣe islam mọ́ ni àbí nǹkan kan ti ẹ̀ṣẹ́ ó kàn mú ó mú ni yóò ni àbí ó gbádùn yóò wá ní ohun ti ẹ̀ṣẹ́ islam mọ́ pé irú ẹni yìí wàlàyé nínú ọlọ́run ní lọ́wọ́ rẹ̀ tó bá rọjọ́ gbìyànjú àlùkìyà yóò wá náà ẹni òkú ọlọ́run máa kọ tiwa kún àwọn ẹni òkú Allah ń sọ fún wa pé nasi man ya'budu Allah ala harfin o ń bẹnú àwọn èèyàn tí wọ́n ń jọ́sìn fún ọlọ́run ọba lórí òrèfé lẹ́nu lásán fàídà fi ìnira lójú ọ̀nà tọ́lọ́run ọba àwọn ènìyàn o ma yí ṣújú padà kó lójú ọ̀nà ọlọ́run ní pé ah, ah, àṣìkọ́ ọlọ́run mọ́ ohun ọlọ́run ni zalika kùsùrọ́nù dúníyà wal akhirah pé irú ìnira irú nǹkan tó ṣẹlẹ̀ sí rẹ̀ nìyí òfò olé ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nìyẹn pé lára nǹkan tí ń jẹ́ òfò omi tó bá dọjọ́ gbéjà kìyàmà irú ẹni yìí yóò máa wà mínà kàṣírí nínú àwọn ẹni òfò so kìí ṣe òfò ní pé yàn lówó lọ́wọ́ kìí ṣe òfò ní pé yàn bímọ àbí ìyàn bímọ lọ́kùnrin kò bóbìnrin àbóbìnrin bóbìnrin kò bọ́kùnrin eléyìí ò kìí ṣe òfò èyí tó ń jẹ́ abá kó yìí tájá kúrò nínú ẹ̀sì Islamu ó fi ẹ̀sì islam múlẹ̀ ó lọ ṣe nǹkan ní tó yàtọ̀ sí islam ṣerú ẹni òfò ló bá ọlọ́ọ̀bá máa kó wọ òfòkún ti wá nílé ayé ní àtọjọ́ gbéjà kìyàmọ́ ni kí èèyàn sọ fìtínà àwọn èèyàn kó sọ kàádábìláàdì ó fi wala in jaa nasrun min rabbika la yaqulunna inna kunna ma'akum tọ́wọ́ wá rí àrànṣe látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n mọ̀ sọ lẹ́nu wípa àwa náà ara yín ni wá mùmìnínà làwa náà mùsùlùmí ni wá ilé ó kọ́mọ̀ tààrà láwùjọ pẹ̀pẹ̀ nígbà àjọyọ̀ lẹ́wọ̀n ara wọn tí wọ́n fún àpẹẹrẹ ìsìn ká nínú mọ́sálásí òkúgbò yẹn máa bọ́ wọ́n fẹ́ máa pín kákẹ̀ ní ó kéré ká ní 1000 ẹ máa gbogbo àwọn èèyàn máa pọ̀ ní ẹwàná ìwọ̀ lágbọ́já àti sàbárí wọn mọ́sájá mùsùlùmí lè mi náà wọ́n dáadáa yẹn nígbà dáadáa ìsìláàmù nìyẹn sọ ní irú àwọn ẹni báyìí tó bá rí àrànṣe lọ́dọ̀ ọlọ́run ọ̀lẹ́ àpòlónà ìnàkúnnà máa kò wọ́n mọ̀ sọ pé àwọn náà ara yìí ni wà so ìwà mùnáfíkì nìyẹn yẹn ni wípé ó gbọ́ lọ́wọ́n bá gbọ́ lẹ́nu ṣùgbọ́n ní ìdàkejì lọ́kàn rẹ̀ gbọ́ lọ́wọ́n gbọ́ wàlá aláìsọ̀láwù ọlọ́run ni o ṣùgbọ́n ǹtan

àwọn tó náà jẹ́ pé munafiki ni wọ́n ọlọ́run máa ṣe òpin àgbà munafiki lélẹ̀ ilé ọkàn táwọn èèyàn jẹ́ ní ayé ni ìrọ́lù ń pa ìrọ́ta gbogbo ilé ò ń ṣe látara àrànṣe tó ń bẹ fún ìsìláàmù ni àrí nígbà àgbà tí wọ́n ja ogun bádàrí àrí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ti wò tẹ́lẹ̀ pé àwọn mùsùlùmí tó kéré yìí wọn ò ní kò sí ìyànkan tí wọ́n ń lọ àwọn kèfèrè á gbogbo ọrùn pátá ni ṣùgbọ́n ọlọ́wọ́n ọba ó fún wọn níṣẹ́gun níjọ́ náà débi wípé àwọn kìfèrí gbogbo wọn náà náà ṣàjọyọ̀ pẹ̀lú wọn ni wọ́n ń dùn náà àwọn yẹn àwọn mùnáfìkì àti à ah, mùmìnì náà ní gbogbo wa ṣùgbọ́n ọlọ́wọ́n ọba ó ṣe kí nìyẹn ó máa lè ṣe òǹpinya al-khabitha min ẹni àwọn èèyàn burúkú ṣùgbọ́n nígbà tó wá di ogun Uhud ibi yìí ni ìdàkejì ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀tá borí wọn so bí ọ̀tá ṣe borí wọn yìí ní àwọn tó jẹ́ múnáfíkì nú wọn náà wá bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀hẹ́n tó wá ṣe pé lágbájá àti látàmẹ́jù tó ẹ kó gbélé ni tí ó tẹ̀lé wọn lọ ni màmá tù kò bá ti kù ṣe bá sọ fún òun ló tẹ̀lé wọn lọ òun ni Allah ń sọ pé ẹ má lọ rùkú wa látàṣàbánà lẹ́dí náà قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ẹ máa rò pé ó gba àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́wọ́n ọba wípé wọ́n ti òkú lásán ni wọ́n pé àyáwù wọ́n ṣẹ̀ mí ìdàrọ̀ bí ìzàkọ́ àwọn tó ṣe pé ọlọ́wọ́n ọba ó pèsè fún ni pé àwọn ànábì ní tó bá tí ẹtún bá kú lójú ọ̀nà lọ́n pé ẹ̀mí rẹ̀ wọ́n yọ wọ́n wá fi sí inú ẹyẹ àlìjẹ́nà so àwọn ọmọ ọmọ ṣẹ̀mí níbẹ̀ rúhán nínú ọgbà àlìjẹ́nà so àwọn tó wá kú ní ẹni tó ń takùtọ́ lọ́wọ́ ọba òkú ìgbètè lásán ni wọ́n torí ẹ̀ ọlọ́run wá jẹ́ táwọn kó wọ́n yí àwọn náà fi kí pé ẹ̀bá rò pé àwọn tí wọ́n lọ tọ́kú lójú ọ̀nà wọn ẹ̀ òkú lásán ni wọ́n o wọ́n ń ṣẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbákan náà wá nìyí àwọn tó wá ń dunú yẹn náà ni àwọn mùnáfìkì Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún wọn wípé awa laysa Allahu bi'alama bima fi suduril alamin ṣé kìí ṣe ọlọ́run ọba ni so gbogbo nǹkan tí oníkálùkù ń rò kíyàn ti ẹ̀tọ́ òkú tó rúyẹ́ ó ti tó rú úyẹ́úyẹ́ lọ́kàn wa Allah subhanahu wa ta'ala tó gbà àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ la ya'lamanna Allahu alladhina amanu ọlọ́wọ́ bó ṣe àfihàn wọn bákanáà olójú méjì bí ọbẹ̀ rẹ̀ àwọn ìmúnáfikì ọlọ́wọ́ ṣe kí nìyẹn láyá alamanna ìmúnáfikì pé àwọn mùmìní ọlọ́wọ́ bó fi àṣàfihàn wọn pẹ̀lú ìmọ̀ fún wọn ní àdípele ládá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àti àwọn tó wá jẹ́ múnáfikì Allah Ta'ala ní tó bá dọjọ́ náà àwọn náà rí ìpè wọn gba ayé tí wọ́n ti pátá nínú náà so tó bá dọjọ́ náà àwọn míì ní ilé ayé ń bí àmọ́ kàwọn fún mú mi níní ṣùgbọ́n àmọ́ ń pé mùnáfìkì pọ́nbélé ni wọ́n ṣùgbọ́n tó bá dọjọ́ náà ọlọ́wọ́ wà ṣe àfihàn wọn pé àwọn ilé mùnáfìkì ni mùnáfìkì ni fáàkù ti ẹ̀gan kìí ṣe ni fáàkù àmọ́lí kìí ṣe ni fáàkù ìhùwàsí àtọkàn rẹ̀ ló ti jáde yẹn pé ó mọ́ ń yọ̀ nígbàtí dáadáa bá bá Islam yóò dẹ̀ mọ́ banújẹ́ yóò mọ́ yọ̀ nígbàtí wọ́n bá borí Islam yóò dẹ̀ mọ́ banújẹ́ nígbàtí Islam bá borí so pé eré irú ìwà mùnáfíkì nìyẹn so tàbá ń ṣàlàyé pa nífàkì fún wa wọ́n mọ́ pín lóríṣiríṣi ọ̀nà tí àwọn fi ń kó sínú nífàkì

pé irú eléyìí mùnáfíkì ni èjì nífàákù títí ẹ̀dẹ̀ ní nífàákù lẹ́yìn tí kan dí ni ó yọ kó nínú ìsìláàmù ọ̀nà ìgbà tọ́lọ́wọ́n bá ń fi ń jú àwọn àwọn ó ní àwọn náà ni tó ṣe pé táàmù ní bá kọjá wájú wọn wa idha maru bihim yataghmazun wọ́n ma díjú síra wọn ni wọ́n ma ṣẹ́jú síra wọn pé ah, ara ní ẹ̀lú orí kọjá lọ yẹn orí jágbẹ̀ bó ṣe rí orí kìnnìkan so irú ẹ̀ òun ni ó pèrè ẹ̀ ní mùmìnì ṣùgbọ́n nǹkan tí Islam mú wá láṣẹ yóò kórìíra rẹ̀ pé à yóò ṣe wá mọ̀ lónìí kọ́ yóò ṣe wá yà ẹwù báwo ni ìyẹn ṣe máa wá dáàbò rẹ̀ báyìí báwo ni ìyẹn ṣe máa wá wọ fashion ló mú wá kò kọ̀ láti ná eke tó bá wù nídìí rẹ̀ fashion ló ní ìyàn wọ ìjáàbù tó máa bálẹ̀ dáadáa kòkò láti ná ike tó bá wù níbẹ̀ tó irú ilé kó wá rẹ́ nìkan tó wá rẹ́ tó wọ ìjáàbù tó fẹ́ fà ìjáàbù lórí ní ọwà mọ́ jù kó wá mọ́ kù pé ní fáàkì ni eléyẹ ni iná ni kì í ṣe mùmìní so tó ni wala ya'lamanna al-munafiqin a ma ṣàfihàn mùnàfikì a ma ìgbàgbọ́ wọn iná ni ìní àìnígbàgbọ́ sọ́lọ́wọ́ ọba àìnígbàgbọ́ sánẹ́bí ọlọ́wọ́ ọba àìrawọ́lé iṣẹ́ olóore àti gbogbo àwọn nǹkan tí tíyàn sínú nìfà ìbí ìnà àdúró sí ní ìrọ̀lẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàláì kàwá fún àwọn òmìnir tí ó wọ àlìjánná èyí tó fi ni àbí tí a ń fara ṣe ni àbí tí a ń gbà lọ́kàn ni kálá subhanahu wa ta'ala kó má fi ìkọkàn dán àwò kó má ṣe wá ní munafiki wasallallahu wasallam wa barika ala muhammadin wa ala ahlihi wa ashabihi ajma'in àwọ́ta bá ní bèèrè náà ok Thank you. အပြင်ဒီလိုဆက်ဖြစ်သွားပြောတော့ဆက်လက်ဆက်ဒီမှာရှင်ဘုံမှာဒီလိုဒီကိအရောပတ်တဲ့ဒါဆိုတော့ဆရာတော်ကဒီလိုတူတယ်ဒီကစားဒီလိုမျိုးဆရာတော်ကဒီကိအရော